السلام ورحمة الله وبركاته الكوافون ولهم الحمد لله ọ̀rọ̀ àlékún aláàrẹ fún anábẹ́ muhammad sallallahu alayhi wa sallam àmì ọlọ́run àlékún yọnu rẹ̀ kó bá wa túbọ̀ ṣe fún àwọn sàhábà ọ̀nà àwa náà ti àkùdáyé ọ̀nà kó jọ ó fi ẹ̀sìn gángan eléyìí tí ó lábà wá lọ́rùn ọ̀nà kò fi yé wa ọ̀nà kó má jẹ́ kí a ṣe àṣedànù láyé wípé kò rọrùn fún yàn láti sọ pé yàn ń padà bọ̀ wá tó ṣe téèyàn bá ti ṣe dáadáa èèyàn ti wéèsì sọ́ọ̀tì ẹ̀ náà nìyẹn ó ti parí nìyẹn ọlọ́run jọ máa ṣe wá ní adọ́run mọ́tọ́ o. ákè gbogbo ẹ̀yàn ọmọ ìyá wa jákèjì ọdún gbogbo bíi tí títí náà fún náà ti gbọ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa lónìí àwọn wo pé ìtọ́ kan náà ni kí a tara wa jí nípa nta mọ̀ sí al-i'tikaf mẹ́wàá gbẹ̀yìn Ramadan ìpalẹ̀mọ́ wa fún nǹkan méjì náà ni tó fẹ́ kó papọ̀ lónìí al-i'tikaf lẹ́yìn náà lẹ́yìn lẹ́tọ̀lá kọ́bìrì kí ni táwa mùsùlùmí tó yẹ ká mọ̀ nípa rẹ̀ kọ́nù rẹ̀ ni mẹ́wàá gbìn yìí inú ẹ̀ náà ni ọlọ́wọ́n bá fi òru kan sí ìtújú òru àbí òru ńlá òru tá a lè ṣàbápàdé irú ẹ̀ mọ́ láyé tó ṣe eléyìí bá ti lọ òṣèlú tó ń bọ̀ ẹni tọ́lọ̀ bá ní kó ṣàmì dìgbà náà ṣùgbọ́n tí ẹni tọ́lọ̀ ń fún nípa òru náà nínú àlùkò àánú wa. إنا أنزلناه في ليلة القدر wọ́n bá ní òun sọ àkùránì kalẹ̀ iná àǹzẹ̀nàhù bóò tó wà ń bí yìí gbọ́nẹ́rù tó padà lọ bá àkùránì ni ọlọ́run bá lóun sọ ọ́ kalẹ̀ òun sàlùkùránì kalẹ̀ nínú òru abiyì ńlá kan òru tó ní kìmí adraka ma laylatul qadr. ọlọ́run ní tọ́lẹ̀ ní tí ó ti ti ti níbi tilẹ̀ jó moru táǹpẹ̀ lóru àbí yìí. laylatul qadr khayrun min alfi shahr. ọlọ́run ní òru laylatul qadr yìí òru kan ní ilé tí ó lọ́lá tó lórí lálùbáríkà ju ẹgbẹ̀rún oṣù lọ alfi tíyẹn bá wo ẹgbẹ̀rún oṣù àìpá máa kú tó lé ní eighty three years ìjọsìn tí yàn bá ṣe ní òrùjọ kan ṣo nínú last ten days tá à ń sọ yìí tí yàn ṣe kò ń gé òru làlátò kọ́dúrì yẹn ìjọsìn tó kan ṣo yẹn ó ó lọ́lá ju ìjọsìn téèyàn bá ṣe ní over eighty three years lọ. ọlọ́run ló sọ kì í sọ̀rọ̀ mi o. kánà zalo mala. kì í sọ̀rọ̀ ẹnikẹ́ni bí kì í sọ̀rọ̀ ọba tó di ayé àtọ̀run. ìgbà tó wà ròhùn sí ha. ọlọ́run bá ní nínú àǹfààní ó mọ̀ ọmọ fún wa ní òru lọ láti tọ́jú yóò fi ṣètò ìfọwà ní ọmọ yìí. kúrẹ́ àwa tá a wà láyé lásìkò yìí àwa lọ́jọ́ orí wa kéré jù àti pẹ́ láyé. ọlọ́run dídì sọ pé ìjàpè díẹ̀ tá a bá ti ṣe báyìí á kàn gba aládàá tó pẹ̀rẹ̀ pẹ̀tẹ̀ ni láfi máa ń sábà fi gbogbo ìgbà sọ fún gbogbo àwọn tí wọ́n ń da àwọn láàmú lórí bíbí àṣìṣe àwọn ìjọsìn ṣókí ṣókí ṣókí ni tọ́lọ́ ní kànáà fi ṣàlàyé ká ṣe ìjọsìn díẹ̀ báyìí ká dẹ̀gbà aládàá rẹ̀ pẹ̀tẹ́ káwá tó ṣe ìjọsìn lóru ọjọ́ kan ọṣọ nínú òru ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn nínú oṣù Ramadan ẹ̀sùn sí pọ́lọ́wọ́n bọ̀ ọ̀kan jẹ́ ká mọjọ́ wo ló jẹ́ gan pàtó ó mọ̀ ọmọ fìyẹn náà fi gbé fún wa ká fi lè fi ọjọ́ mẹ́wàá yẹn náà ká fi kíkara dísì pẹ̀lú bá a ṣe ń ṣe wàhálà ó kojú ojú gbogbo àwọn ọjọ́ ayé ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn yẹn òru ẹ̀ wá sọ káwa náà fi dá ọrùn mójú ká máa fi wò pé ìjọ́ ògan lòru yìí tó gbọ́ sí ìjọ́ ògan ni ọlọ́njẹ́ ṣe kò ń bẹ̀rẹ̀ ọlọ́njẹ́ ṣe kò ń bẹ̀rẹ̀. ìhà yúfúrọ́kù kúlú amúrin hakim. ìtàkàlẹ̀ kọ́ wà nínú sọ́rọ́ ọlọ́run bá ń sábẹ̀ pé ní ìhà yunfuraku kullu amrin hakim. eléyìí ṣe nínú sọ́ọ̀tì dọ́kàn ọlọ́run ní nínú òru ọjọ́ kan oṣù yìí wọ́n máa ṣèyànjú sí àlámọ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dẹ́ èèyàn ẹni tó ti níṣòro ọjọ́ tó pẹ́ tó ń wá ìyànjú sí ìṣòro ayé ẹ̀ tó ń wá ìyànjú sí àlámọ̀rí ara rẹ̀ tó ti bẹ́ẹ̀ lọ́run tó ti dààmú tó ti sunkún tó ti wàhálà ara àní ẹ̀yin lójú kò sóde nìkan mọ́ ẹ̀yin lẹ́làṣẹ́ ẹ̀ lọ sóde ẹ̀dá ẹgbẹ́ yín mọ́ òun náà níṣòro tiẹ̀ ó kàn fún tiẹ̀ ní pàkéjì ló fi gbowó lọ́wọ́ sí ẹ̀yin ẹ̀dìdí lóru lẹ́lá tó kọjú dé kan nínú àwọn òru yìí ẹ̀ ṣáà dìde ní gbogbo ẹ̀ kẹ́ wá ṣe kò ń jẹ́ òru yẹn kẹ́ wá sọ fọlọ́run ọlọ́run àlámọ̀rí mi bọ́ ọ̀rọ̀ mi bó ṣe yóò tẹ̀ lọ́rùn jábàá mi yanjú rẹ̀ gbèsè yìí kọ́ ọlọ́run ṣàánú mi ọlọ́run àlàáfíà ni mò ń fẹ́ àárẹ̀ yìí pọ̀ gbogbo gba ọlọ́run oríṣiríṣi gbogbo tó ń dà yín láàmú ẹ̀ṣá kò sọ́dọ̀ ọlọ́run. fi ha yóò fọ́ọ̀kù kullu amrin hakim. àwọn ọ̀rọ̀ sẹ́yìn rò kò ìyanjú tẹ́lẹ̀ pẹ̀lú àánú ọlọ́run àyanjú nínú ọjọ́ náà lára ń tí òru lárúkọ́rì fẹ́ ṣeré o. ẹ rí i pé nínú gbẹ̀yìn sọ́dọ̀ àwọn màlẹ́kà máa sọ kalẹ̀. ẹ̀sẹ̀lú màláíkà tó wà rúùhù fíhà. wọ́n ní àwọn màlẹ́kà máa sọ kalẹ̀ lóru yẹn sẹ́rí kóòrù ni ọlọ́run bá pè é ẹ̀yin àfẹ́sẹ̀ ẹ̀yin máàmù àánú ah! ilẹ̀ ìṣe wá ẹ̀yin ṣíṣe wá tẹ pósítà tẹ́tún pàpòwé tẹ́tún tẹ invitation card tẹ́tún wá bẹ̀rẹ̀ sí ìṣẹ̀lẹ̀ alẹ́kùnrin tẹ́tún sọ́ di pátí ẹ̀yin ẹ̀fà òyìn lọ́rùn lẹ́jẹ́ káwọn èèyàn fì láti bẹ ọlọ́run jẹ́ káwọn yóò lọ sílẹ̀ àmọ́sájì kan lọ jókòó kó máa sílẹ̀ òun kó máa bẹ̀rẹ̀ òun kó lè ṣe kòkòjọ òru yẹn má bà kòkò yìí jẹ́ fún wọn. wọ́n lè yìn ní pé ìsàfẹ́ gbó lọ́wọ́ wọn àdídẹ́ ẹ̀kọ́ mà ni ọlọ́run ńlá ni wàláhì ńkọ́lọ́n bò bá fún èèyàn kí gbogbo àwọn èèyàn tẹ́ kì dájọ́ kò lè jẹ́ tìyìn. àmọ̀ràn mi ní ìdènà. ẹ wọ́n ti wá jẹ́ àmú wọn wá fìlà síkọ́dì tọwọ́ ọ̀sán wọ́n ti ń lọ́sàn-án nìpín wọ́n ti sọ́dì nà hàrù lọ́kọ́dì àwọn míì aṣetán lẹ́yìn ìṣá ìwọ̀n aṣọ wọ́n bíi aago mọ́kànlá alẹ́ a wá rí àwọn èèyàn àwọn èèyàn ti dààmú wọn lé kódà àwọn míì a máa jó àwọn míì a máa sọ fún gbogbo a lùlù gbogbo oríṣi ti rán dọ̀nà dọ̀ kọ́ni tá a yẹn kó pàtó àdínú ẹ̀sìn yìí o nta ń bẹ nínú òru lẹ́yìn àtúkọ́dé ní nta ṣàlàyé fún wa yìí kí wàá ní nta fi máa sọ ìyàwó àṣà bèrè lọ́wọ́ àná bìtì sọ́lá ìsàlà káàtì ẹ̀ wá sọ pé mo ti ẹ̀ wá sí kúndé òru lẹ́yìn àtúkọ́dé kí ni tó yẹ kí fi bẹ ọlọ́run jù lásìkò gbà náà anábìnrin olórí àdúrà omi yẹn òun náà ni aláhùnmọ́ ìjà tààfù wọn tọ́ṣẹ́bùlẹ̀ àfọwọ́fọ́ni olórí àtọ̀rọ̀ náà yìí máa wá àmójúkúrò lọ́dọ̀ ọlọ́ gbogbo ohun tó ń díwọ́ àìríjà àìrímu àìrílà àìrílà àdáfíà oríṣiríṣi gbogbo ìdíwọ́ ta lé láyé pátá ọ̀ràn tọ́pọ̀lọpọ̀ wa dá òun náà ló ń sábà fa ìjìyà tá à ń jẹ ṣùgbọ́n tọ́lọ́run bá ti yáfi ẹ̀dá pátá ní gbogbo àwọn ọ̀ràn yìí ìtẹ̀ ẹrántí ni ìtẹ̀ ẹrántí ni ìtẹ̀ mọ́mọ́ṣe ni ìtẹ̀ mọ́mọ́ṣe ni ní àbá ti sọ gbọ́nà Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni ní àbá ti ń gbọ́ lọ́wọ́ yìí olólórí ti kẹ́ máa sọ ẹ má lọ gbọ́n àdúrà jáńjà lùtì kan o àfa ìyá kàló ni wọn ti kúrú kàlùjọ ní fún yẹn ní kẹ máa lọ fa ẹlòmíà wà fa nǹkan mẹ́rin bẹ̀rẹ̀ sí ká máa dàgbà kàlà kó máa tún máa fún lẹ́rọ ẹ̀ ẹ má fọrú kàlùjọ nù lẹ́yìn eléyà ń orúkọ ọlọ́run náà ní kí tuma wá pèpè fi jẹ ọlọ́run kí n súnmọ́ ẹlòmíì nínú last ten day kọ̀ọ̀kan ọmọdé yìí ẹlòmíà kó báwo mo ti fẹ́ ṣe kó jẹ́ òru yìí tí bá ń sùn nílé mo lè lọ gbàgbé sùn mo lè má mọ ọ̀nà àbáyọ mi ẹ máa wá kóra yín ró sínú ilé ọlọ́run. àwọn tó máa kì fún nàfìlì màsáàjì. ó ní wàlá tó bá ṣe ro òhun náà wà á tó máa kì fún nàfìlì màsáàjì. ó ní nínú mẹ́wàá gbèrè iṣẹ́ wọn kí láti gbà tó ràwọn dáhùn ti jẹ̀rẹ̀ títí dásìkò yìí. ọkọ àtìyàwó lẹ́tọ̀ àti súnmọ́ra àwọn lọ́sàn-án rẹ̀. ṣùgbọ́n lóru àwẹ̀ tó bá ti sínú tán títa tó máa jẹ sàárì tán ó tún kìí gbà láàyè kó pàdé lọ́kọ ó kóra aró sílẹ̀ à ń tẹ̀lé àlẹ́ antikaf antikaf là ń pèlè eléyìí mẹ́rin nínú ẹ̀fẹ̀ kọ́lùwà ni ò lẹ́rìí kéèyàn lọ gbéra rẹ̀ mọ́nu yàrá kan nínú ilé kan ó tira ẹ̀ mọ́bẹ̀ ìyẹn kò lẹ́rìí kò ní rìnrìn jọmọ́ kí kò ní rìnrìn jọmọ́ kí kò ní ráwọn èèyàn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ bá ṣe ó wà lọ dánìkan wà nù yàrá kó dánìkan ní òun sì gbọ̀sẹ̀ ilẹ̀ ọ̀sẹ̀ náà. wàlá tó bá hùnà wà ń tún máa ti fúnà fílmà sáàjì dé. ṣùgbọ́n àyè ti káàfù yẹ̀ rí wà lórí tiẹ̀ ó náà ń káàfù wa nínú alukoran ní sọ́ọ́sì bá kọ́ wáyé. aya one eighty seven ọlọ́run bá ní ẹ má fara ọ̀rọ̀ àwọn ìyàwó yín mọ́ ní lásán ìdí wọ́n tó bá fẹ́ kóra ọ̀rọ̀ mọ́sídìí. àwọn tó máa kí fún ọ̀nà fílmà sáà. ìfà ńlá rè fún ẹ o má lọ kóra ọ̀rọ̀ ilé ọlọ́run kó o ṣojú kòkòrò àsìkò gbà náà kó o fi bẹ ọlọ ìyá máa bẹ ọlọ́run lásìkò gbà yìí àwọn olùmọ ní ìbẹ ọlọ́run nínú òru rẹ láti pàdé ọlọ́run máa fi yí ohun tó pàpàdà nínú gbèsè ayé èèyàn sí dáadáa tí yàrá bá ṣe kó ń gẹ rẹ. ẹ wá lọ kóra ró sí mọ́sáàgì ẹ máa fi bẹ ọlọ́run ẹ máa jí ẹ máa ṣe dùráù ẹ máa ṣe nàwáfì ẹ máa ṣe àkáàf kí là ń ṣe nínú àìtìkáf kò sí tá à ń ṣe nínú àìtìkáf ju kéèyàn máa ṣe àkáàf èèyàn máa rí ìrùkí wákàtí márùn lójoojúmọ́ pẹ̀lú jọ̀máà ìyẹn jẹ máa tìlẹ́wà alukurani tó bájá ni tó máa kà ẹ̀yin ò bá máa kà ẹ̀ máa sọ̀bẹ̀ di ilé èrè gbélé ẹjọ́ torí ẹ̀ gbogbo mọ̀sáájì fẹ́fẹ́ ṣe ẹ̀ǹtì kà ẹ̀ ṣàlàyé fáwọn èèyàn náà wọ́n máa sọ̀bẹ̀ di ibi tí wọ́n ti wá ń gbọ́rọ̀ yìí wọ́n ti wá ń rojọ́ wọ́n máa ṣe fàájì máa oríṣiríṣi àwọn nǹkan ẹ̀yin ọ̀dà àwọn atikítì ayé tí ò ń jẹ́ ráyè gbajúmọ̀ ẹ̀sìn tí ò ń ọmọ kan nínú ọmọ kékeré mọ́sáàsì tó ń bá kúrá nípa ẹni kó máa fà àsìkò yẹn náà kọ́ yín ẹni tí yẹn bá kọ́ ìdíjú tó mẹ́wàá tí ò sí distraction kankan ìdí tẹ́ jókòó sí nìyẹn ẹni náà ti ní ìpìlẹ̀ láti bẹ̀rẹ̀ sí mú àlùkùrá ní kàmí foundation jẹ́ ó wà most important nínú gbogbo tí yẹn bá fẹ́ ṣe láyé ilẹ̀ náà jẹ́ òkú pàtàkì àsìkò fáàtì dùhà ẹ̀tí náà kọ́ náà ti retí gbogbo ilé ìjẹ́ lára ń tẹ́ fẹ́ ṣe nínú àìsíkà kí àwọn tí lè gba àìsíkà fò jẹ́ táwọn èèyàn tí yóò gbọdọ̀ sí tí yẹn bá wà nínú mọ́tò ìjọba bẹ́ẹ̀ wáyé. wà mú bú tí làátùhù. àwọn májèmú tọrọ máa ń ti tàfù ní. jẹ̀sùn ṣọlẹ̀ títà fún mi ń kulẹ̀ ìnsánì mùsùlùmí. gbogbo èèyàn tó bá jẹ́ mùsùlùmí olólẹ́tọ̀ọ́ láti kóra ró sínú ilé ọlọ́run. àkìlẹ̀ ń bá a lè rìn. sójà ni tọ́ni là á káyè tíjẹ̀ ti máa ṣọ́ àfẹ́ kọ́ kéékèèké wá bẹ̀ kọ́ máa wá pariwo máa dì sí àwọn èèyàn nínú mọ́tò. báwa ń akànnà ìjọkùnrin ni àbíjúbìnrin ìgbàláyé wà ó àyàfi tóbìnrin yẹn bá jẹ́bìnrin tó ń ṣe menstruation lọ́wọ́. wàyẹ̀ jíìbù ayé kú náà lè mú ọ̀tẹ̀ tí fún tọ́hì ram. abẹ́kẹ́ni tó wá ṣe ìtìkàf ẹ tó wá fún ìtìkàf afẹ́ kó má kúrò nígbà àwọn ẹ̀gbin ńlá bí ẹ̀gbin haid tá a dárúkọ yìí. bẹ́ẹ̀ náà ẹni tó ní èèyàn wà nínú ìtìkàf lọ́wọ́ ó wá lálàá lóru ló wá lálàá kóun nípa lọ́kọ tẹ́ni yẹn bá ti ń jí báyìí gbára ó lè jọ́sán ló ṣẹlẹ̀ sí ló lè jòrò ni. àkọ́kọ́ náà tó bá jọ̀sán náà ni tó wá rẹ̀ jẹ́rìí ká àtúní ló dà sún lára yìí ààrẹ rẹ̀ ò bá jẹ́ o tó bá yẹ kó ju oorun ló ti ṣẹlẹ̀ sí kókò lọ wẹ̀ ó sì ti sẹ̀kọ́ bẹ̀ kí ni ààrẹ ó lè lọ fọṣọ yẹn ó sì máa bá ìtìkáfù rẹ̀ kó dẹ̀ máa bá àwẹ̀ rẹ̀ lọ. ẹni tó bá rí menstruation rẹ̀ nínú ìtìkáfù òun kó fi mọ́ bí tó bá dé yẹn ọlọ́ọ̀tí rà níyàn rẹ̀ lọ́dún yẹn kò lè pàtínù mọ́ kó wá gbé ara haidọ̀ kó wá ó ní òun ṣojú kòkòrò àti ní ìsìnkà àfọ́jú òun fẹ́ kó bọ́ kò wá jẹ́ káwọn èèyàn fún ọkùnrin fi ṣe menstruation ilé yìí ò dá o. وأن يكون الاعتكاف في مسجد تقام فيه الصلاة. afẹ́kọ́ yẹ pé ẹ̀sìkàbí tí yẹn bá fẹ́ ṣe ó gbọ́dọ̀ jẹ́ ní mọ́sídìdì tí wọ́n ti ń kírun ọ̀ràn yẹn tó dẹ̀ ti ń kírun jàmá. àfẹ́ kí yẹn lọ dání kojúkun sínú kọ̀rọ̀ yàrá rẹ̀ kan. ó ní yòró mi lẹ́kẹ̀kọ́ máa mí ó sì máa dára kan wà nù yẹ̀pẹ̀ nínú sàárè èèyàn hmm. wá rùn sí èèyàn wá lọ́gùn sí ẹ láyé kí ni wọ́n gan gan-an bẹ̀lì fọ́ọ̀rù mọ́ni àwọ̀lùwò nọ́tìfà. nọ́tìfà tán. wàjí ìfàtò ni. wàjí ìfàtò ní àkìrò yẹ fọ́ọ̀rù. wàá rẹ lómi máa pọ̀ láyé yìí gan o hmm. ó ríra rẹ̀ ní rẹ̀ tí ó lè miss náà àwọn èèyàn náà èèyàn ọmọ máa ń rùn ó máa ń yọ̀ bùn. máa fọ́ọ̀rù mọ́ni àwọ̀lùwò nọ́tìfà tán àfa ń yá béèrè lọ́wọ́ rẹ ni o kí ni fáàrí wọ ọmọ ẹ̀dín yẹn yìí gan-an. àfàrùmọ̀nì àwàlùhùnù tó dà tó. ìwọ tí yẹ ṣe ìpìlẹ̀ rẹ ìpìlẹ̀ rẹ wọn náà mọ̀ ìpìlẹ̀ rẹ tó já wa látara àyà àti bàbá tí wọ́n ń pọ̀ tó ti fi sá. àwàlùhùnù tó bá ti fi. ó lẹ̀ kó òpin rẹ náà láyé òkun bìtì náà ni. ọjì ìfàtún láàkìrù yẹ fún. torí báyìí sọ́lọ́ ń kẹlẹ́ máa sábà ṣe báyìí gbogbo ẹni tó sábà ní à ń bísí mọ́ra wa kò fúló kò fúló sí gbogbo pẹ́sẹ́ǹtì ló kàkàkiri ibi tó ní kálukú ti wá lágbàáyé wọn náà jókòó ńlẹ̀ńlẹ̀ faragbọ́lẹ̀ fọlọ́hún ẹ wà nínú white white àyàfà àwọn obìnrin nìkan náà ní ká wà nínú ximọ́ọ̀rù wọn àwọn ò ní sí nínú white white bí ọkùnrin àwọn ò ní pátájà bí ọkùnrin tó a ṣe ń bọ̀ lórí yẹn náà ọ̀rọ̀ ṣe hajj ọ̀pọ̀lọpọ̀ ẹni tó náà ṣiṣẹ́ hajj ló fi ìgbé wa ń bí wọn ò mọ ìdájọ́ tó rọ̀ mọ́ ṣe hajj. ẹ̀ka náà ẹ̀ka ويجوز ويجوز للمعتكف التنظف والتعثر. afẹ́kẹ́ni tó fẹ́ ṣe é ti ka fún wa ní mọ́tótó ó lu àwọn nǹkan olóòórùn sára. wẹ̀tẹ̀sẹ̀yìnú. kó kó ṣẹ̀ṣọ́ kó má kó wà yẹn sáṣọ kó má ní à ìpayọ̀ ọlọ́run ní aṣọ kan títí mi náà mú lọ ẹni mo fẹ́ lò tó à. ìwọ náà máa yọ̀ bù ẹlòmíràn náà yọ̀ bù lóòótọ́ amúniṣẹ́ lọ́hùn ni aṣọ kan ṣoṣo lòun náà máa wọ̀ títí ó ti làágùn sí ọlọ́run ló tún lọ fi bẹ̀ ló tún fi nira ó tún mu wọnú mọ́sídìí ẹlòmíì tẹ̀lé ó ẹlòmíì ní ìpira tó bá ti gbóòórùn ẹ bá máa jí sọ́sẹ́ ló ní ìwọ náà tó wá fún ìtìkà fún gbọ́dọ̀ mọ́ kó máa fọ aṣọ ó lè fọ sọ́ńbẹ̀ ó lè má sọ bí oríṣi mẹ́rin dání tí kan bá ti gbà sí fọ́ kó wọ̀ míì fìlọ́fíńdà sára níwọ̀ ọkùnrin má ya ọ̀bùn má yọ olóòórùn obìnrin tó bá fẹ́ lọ fún ìtìkà ọ̀ràn yàn o ṣẹ̀rí a ṣe ń bọ̀ lórí ọ̀rọ̀ ìbílẹ̀ àwa mùsùlùmí lónìí ọ̀pọ̀lọpọ̀ yín obìnrin ìgbéraga ti pọ̀ jù gánagànà ti pọ̀ jù ìhàlẹ́ ti pọ̀ jù balẹ̀ ara yín jẹ́ àdẹ́mọ́bí tẹ̀ lọ ẹni bẹ̀ kúta rẹ̀ kúta yìí. ọ̀pọ̀lọpọ̀ lèmi máa nítorí ẹ̀sìn lòun fẹ́ ṣe ní sànà àti ní kò gbọ́dọ̀ mọ́ wá sàràtù àsàràtù láti sọ fún pípẹ́ yé lọ mọ́kùn sí nínú ẹ̀sìn wa ẹ fi sọ́ọ́ ilẹ̀ fún àwọn kírísítẹ́nì ìjọ jùmọ̀ lọ́jọ́ kùtùkù wa bẹ́ẹ̀ náà lẹ́lòmí ọpọlọ bá tilẹ̀ gbọ́dọ̀ lọ fún ẹ̀sìn káfẹ́ gbọ́dọ̀ lọ. lórí ẹ̀yin ìmáàmù náà ẹ̀yin ìmáàmù tẹ̀ ń gbà wọn lálejò ẹ jẹ́ kí wọ́n máa fíìlì fọ́ọ̀mù ọkàn gbọ́dọ̀ fún ọ ní àpúrúfà pé mo yọ̀ǹda rẹ̀ kókó lọ tó bá akọmọdé tìyàwó níyàwó tọkọ rẹ̀ bá lọ rìpọ́tì kìdínàpù ìyàwó òun ni ó ti bẹ́ẹ̀ o bákan náà ilé ìgbẹ́lẹ́ láàárọ̀ ẹ̀fọ́. wàlá yakhruju al-mu'takifu illa lima la budda lahu minhu. bákan náà ẹni tó fẹ́ lọ fún antikaf tó wà nínú antikaf tó ti ní òun dúró ń bẹ̀ kò sí ní tàǹkì ní part antikaf ẹ̀mí kan fẹ́ máa wá lálẹ́ kí n máa padà láàárọ̀ ni. ó gbọ́dọ̀ jáde jọ mẹ́wàá yẹn. ìlà alimalahu dalahu. àyà fi ohun tó lè gbé ẹja nínú tó yẹ kókò tó tó fẹ́ ṣàbíkó jáde. ìwọ náà gbọ́rù tó lè gbé ẹja dé. lápẹẹrẹ inú ẹ̀ ti tó wà kò sígbà láyé kẹ́ ẹ dáná papọ̀ kẹ́ máa jẹun. ọ̀wọ́ wa fẹ́ tó fẹ́ jẹ eléyìí ẹgbẹ̀lá yẹn wà fún ẹ. wà á bọ̀ ilẹ̀ hájà. àbí masjid ibi tẹ́ ti ṣe ẹ̀sìn kàf tọ́lẹ̀tì ibẹ̀ ò da àbẹ́ẹ̀ sì ní tọ́lẹ̀tì tọ́lẹ̀tì ilé kẹrin ládùúgbò níbi tí ẹ máa lọ ń lò ìyẹn ló lè mú ẹ jáde kúrò nínú masjid kò fẹ́ lọ lu mọ́sọ̀ fẹ́ lọ lu tọ́lẹ̀tì kò fẹ́ lọ náà. wàgùsùlù wàjìbì. àwọn fẹ́ lọ wẹ ìwẹ̀ tó jẹ́ wẹ̀ ọ̀ràn yàn bí ìwẹ̀ ọjọ́ juma àti bí ìwẹ̀ ni tí ìta àṣàrà ẹ̀ ó wá rí i pé òun ti dàn kására àwa lọ́wọ́ jánábà. wọ́yẹ́ bí tulu bí lukuru ìjìnlẹ̀ bọ̀ ìrìn hájà. wọ́n ti ká fa máa bàjẹ́ sẹ́yìn ni láàyè kó o fẹ́ kóra ró fúnjọ́ mẹ́wàá ni. lukuru ìjìnlẹ̀ bọ̀ ìrìn a máa bàjẹ́ tí ìyá ti jáde kúrò nínú ẹ̀ńtìkàfù láì ní kan pàtó kò ní àwọn tó lè mú kó jáde àwọn ọmọ ìjáde ni mo ti tọrọ rẹ mi yẹn ti kẹjá ọkọ mi kàn ń fa ni mo lálà láàárọ̀ nígbà tí màá jí òun ni mo fi lálà ó wá kúrò ní ní ìfipá fún mi tó di ó wá lọ kọ rẹ ẹ nìkan. kódà tó bá ti di kọ́ọ̀lù ti pọ̀ jù bífẹ́ǹsì ti pọ̀ jù oríṣiríṣi nǹkan táyé mi náà ti pọ̀ jù kó o ní ìṣìgáàlù pẹ̀lú tó ń ṣe ní inú ilé rẹ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ náà ni mọ́sídìí rẹ̀ wà mọ́sídìí ibi tó ti ṣe fìkà fún wa tí mọ́sálásí bá wà lẹ́gbẹ̀ẹ́ ilé má wà ní mo fẹ́ lọ lu tọ́lẹ̀tì nínú ilé kó wá di alẹ́ kó wá dágbọ́n lọ kọlu ìyàwó rẹ̀. alàtúbà ṣe rúhùn náà. tó bá ti kọlu ìyàwó rẹ̀ ní òru nínú ẹ̀ ti kàfin ní lásán jìjì ẹ̀ ti kàfin yẹn ti bàjẹ́ o. wàlá tẹ. ẹ bá wàá ṣègbọn o. ọ nígbà ládàá pé o kóra aró sí mọ́sídìí fúnjọ́ mẹ́wàá ni. tó bá ṣe kò ń gbọ́ òrò lẹ́ láti kọ́ di ọlọ́run ọba òun fi kọ́jú kan lọ́wọ́ fẹ̀dá o wàá gba ládàá tìyẹn o àdúrà tó bá ṣe ìgbìyàn àgbà o ṣùgbọ́n ládàá ọjọ́ mẹ́wàá yẹn tó yẹ kó gbéṣẹ́ ẹ lárugẹ kó o di èèkàn nínú àwọn èèkàn lọ́dọ̀ ọlọ́run ìyẹn ló ní gbé ládàá rẹ o. Naam. Wàlá tàǹtàkì fúlì mọ́rọ̀ tu ilà bíi zinisa òjì ha. Ilé náà ní sáà ti kàlẹ́ ẹ̀kọ́ fúnbìnrin ò lè ṣe é ti kàfà pẹ̀lú ìyànjú Bẹ́ẹ̀ náà ló fi jẹ́ gómìnà ò lọ lọ sí ṣiṣẹ́ hajj àti pẹ̀lú pàmíṣàn ọkọ rẹ̀ kódà kò gbọdọ̀ lọ àyàfi kí mahram tẹ̀lé lọ. akọ́ pàtàkì kó nínú ìgbésí ayé obìnrin. sẹ́rẹ̀ ọkùnrin náà má torí kọ́lọ́ ń ròyìn lágbára ilé kẹwàá máa lálàṣẹ obìnrin o kò lè dá kàkà tàbí má pa mí tiẹ̀ kẹwàá fúlẹ̀ mọ́ ẹ gbọdọ̀ fúlẹ̀ mọ́ o kọ́lọ́nsẹ́lẹ̀ yẹn náà pàtí náà ń bọ̀ nbẹ̀ wala láti wá fi gbára tó fẹ́ ṣe tí é àti náà màlẹ́ka ṣépè fún wọ́n náà máa rántí ọlọ́run bá tún lágbára lórí tiẹ̀ náà. wọ́n ìsánú lílì mú tẹ kì í fi àyìnyẹn ṣẹ́gílá dúlé rìn bá àdá tí wọ́n pọ̀ á. afẹ́ kẹ́ni tí ó wà nínú ìtìkà báṣẹ sọ́lẹ̀ kó múra sí jọ́sìn. ṣẹ́gílá dúlé rìn bá àdá. ẹ múra sí màá sí lọ́hùn. wọ́n á yẹ tí ó kẹlẹ̀ kí fàárọ̀ mi náà lè má bá a. àfẹ́ kó jẹ́ sípà wọn nǹkan mi tí ò ní láàrin inú tó máa lọ gbájúmọ́ láti máa gbọ́dọ̀ jìnnà sun tí ò tán ẹ má sọ ilé ẹ̀ǹtìkà bíbi tẹ́ ti rojọ́ gbogbo ẹ̀yìn máàmù pátá tí wọ́n fẹ́ ṣe ẹ̀ǹtìkà fúlẹ̀ àwọn mọ̀sáàjì dùn yín ẹ ti lọ́ fi fún àwọn èèyàn ẹ ti lọ́ fi fún wọn kò sáyè ìrégbè kò sáyè à ń jókòó jẹ́ káàkiri ẹni tó bá jẹ́ pé tó ló wá rọ̀ nínú ẹ̀ǹtìkà fẹ́ lẹ́ẹ̀ta ti lè lọ bá ṣàkóbá ẹni tó wá sí ẹrẹ́sì kàfù tó mú fóònù dání tó wá ń wo fíìmù tó ń ṣe oríṣiríṣi eléyìí wàá ṣe ẹrẹ́sì kàfù bá kúkú jọ sùn ní sílẹ̀ jẹ́ lára àwọn nǹkan pàtàkì tá a fi ká mà àdẹ̀tún fẹ̀ kan náà ọ̀rọ̀ wa gbogbo yín jọ̀mọ́ wa tẹ̀ ń gbọ́ wa ẹ má jẹ́ káwọn àáfàá kan ba ẹ̀sìn yín jẹ́ ẹ má jẹ́ kan kú ba yín mẹ́wàá gbẹ̀yìn tó kù yìí ah, ìfáwà ń bẹ o ẹ má kàn máa lọ lẹ́yìn tó mọ́sálásí báyìí nílé ni àwọn sòsáìtì bá kọ́ sí ìṣẹ̀lẹ̀ àwọn ṣe mọ́jọ́ lẹ́yìn tó fi wá mú jọ fún un ẹni àwa arọ́kà tíkẹ́ẹ̀tì lọ́bẹ̀ àwọn ìrú pọ̀ ń bẹ́ gbọ́ à ṣe bá rí dè yẹn ṣe bá rí àwọn ìrú ṣe bá rí mọ́tò kí kàn wọ́pẹ̀ èrò ni wọ́n ń ṣe ní àbọ́lọ́hún torí ẹ̀ wọ́n máa ń bàṣìkò ẹ jẹ́ pẹ̀lú kó lọ́jọ́ kó ń bẹ̀ kankan ní ọ̀lẹ́dàdì pàṣẹ mọ́ṣáláṣí bì kan tí wọ́n náà máa lọ́jọ́ kó ń bẹ̀ wá máa lọ bá wọn ṣe ayẹyẹ ayẹyẹ tọ́lọ́ ní káfí ṣe o òru ìjọsìn òní lẹ́lẹ́dàdì pàṣẹ kí ni àwọn àfẹ́ ẹ̀sìn sọ́n pa ìdájọ́ lẹ́lẹ́dàdì pàṣẹ yìí ìdájọ́ ẹ̀ káfù gbọ́dọ̀ fara balẹ̀ tí ọ̀ràn yàn ni tí gbogbo wa ká kura ọdún sínú masjid àbí kì í ṣe dandan. àmọ́ akíkúmọ̀ lè rìn tí ká fi fa àsun náà. ẹlòmí àṣọ pé ah, wọ́n ti ní àgbọ̀dọ̀ má ṣe ń kíkà fún èmi kò dé gbọ́ yẹn rí èmi ẹ̀ṣẹ̀ ń gbọ́ lọ́dún yìí wá o. kì í ṣe dandan o fẹ́ni tọ́lọ̀ ń bá kó rọ̀ lọ́rùn nù. àwọn kan nínú àwọn fòkàn àwìn ni wọ́n pè ní súnà tún mọ́ àkàdà. ẹni tọ́lọ̀ ń bá kó rọ̀ lọ́rùn láti ṣe ni ó dáa púpọ̀ kí wọ́n máa fi ráàsì orí náà lẹ́nu gbèsè ayé rẹ̀ ẹ̀kan lọ́dún ẹ̀tẹ̀ ọ̀rọ̀dún tó kọjá ń gbà síjọba kò ṣe wa mọ́lé tí ìjọba là gbọ́dọ̀ kúrò lé tí gbogbo ọ̀ ṣe é ti ka fún kíláàsì tó iye ọjọ́ tá a fi wà lé káàkiri jáde tó wọn náà wá tẹ̀ wá fíjọ́ mẹ́wàá péré lẹ̀ nínú ìgbésí ayé ẹ lọ́dún yìí nínú mẹ́wàá gbẹ̀yìn yìí kó wá lọ fi kóra ró sí mọ́sídìí òfin ṣe àǹtí àwọn ọ̀rọ̀ mi náà ta tó fẹ́ sáré fílẹ̀ náà yanjú ní ìpàṣẹ ìrìnàjò pẹ̀lú àwọn kan ní àǹtí káf أن المسجد الحرام المسجد الأقصى المسجد النبوي أنا مسألة سواء أنا مسألة الكعبة أتكوى أنا مدينة مسألة سواء النبي أتكوى أنا جيروسالم مسجد الأقصى مسألة في الله مكتفى مسلمين تجلون يا مساجد واري لوتو àwa ní àhàdìtì kan tí wọ́n wá rí sí àbẹ́sẹ̀ sàfà wa àgbàlímọ́ ọmọ ìgbè hákì náà fi wá dèrò máhàdìtì pé ààbò ìṣe ẹ̀ ti ta àfojúbọ̀ míì àyàfi náà mọ̀sájìdì mẹ́ta yẹn àlàyé táwọn afẹ́sùn kìlórí eléyìí ká má jẹ́ kí lè máa fa ọ̀ràn tó láàárín àwa mùsùlùmí òun náà ni pé ṣíṣe ẹ̀ẹ́tìkàfù láwọn mọ́ṣáláṣí mẹ́ta yẹn o kò tún sí ẹ̀ẹ́tìkàfù kan tó lọ́la tó wọn má ṣùgbọ́n láwọn mọ́ṣáláṣí míì náà àlèṣe ẹ̀ẹ́tìkàfù pẹ̀lú ọ̀rọ̀ ìyàwó Aisha radiyallahu ta'ala anha tó náà ní àlèṣe ẹ̀ẹ́tìkàfù láwọn mọ́ṣáájì tó kù tó bá ti ń kírun jàmá kọ́jà adé nínú àwọn olùmọ̀gán táwọn tẹ̀ sọ pé àlèṣe ní mọ́ṣáláṣí tó ti ń kírun jàmá tí wọ́n kí jùmọ̀ ìgbélé yẹn ó nọfìlà kó wa lọ ṣe àkóbá fún ọ̀ràn yàn ká ṣe ẹ̀sìn kàkó wa níbi tí wọ́n ti ń kírun ọ̀ràn yàn tí wọ́n dẹ̀ ti ń ké jùmọ̀ torí pé jùmọ̀ kó sára ìjọba ìwà gbìn yẹn à ń bẹ ọlọ́wọ́n bá kó jọ ó lè ṣe fi ń bára wa sọ láti gbàtà fi ń bára wa sọ yìí kọlọ̀ jẹ́ kó làkọ́lá yàrá ẹnì kankan wa o. ẹ̀yin tẹ́ ṣùgbọ́n táwọn déyìn àfa ṣe ń darí wọn kò jẹ́ kí wọ́n mọ̀ èyí tí ó kàn tó bá ṣe mẹ́nu bọ̀rọ̀ èyí táwọn ká lọ tilẹ̀ kùmọ́rí wọn á ní kọ́lùwà làwọn ń ṣe yìí bá ṣe mẹ́nu báyìí táwọn èèyàn gbójúbọ́ tí wọ́n mọ̀ nílẹ̀ Yorùbá ti tẹ́tẹ́ rí àwọn èèyàn mọ̀ ikú kankan ti gbé ká bẹ́ẹ̀ sì bẹ̀rẹ̀ sí gbìyànjú díẹ̀ díẹ̀ ni bí táwọn èèyàn gbọ́júbọ́ náà ni pé àwọn àfa kan máa ṣe àwọn ṣéwù kan àwọn kan máa ṣe kọ́lùwà kọ́lẹ̀ àtúmọ̀ á mú sọ pé ṣéwù fẹ́ jáde kọ́lùwà wọ́n tún wá dáná àti pẹ́gbẹ́ ìdílé yẹn ni táwọn èèyàn ti gbọ́njú bá tẹ́lẹ̀ kù dẹ̀sí ààrẹ ẹ̀sìn wa àbẹ́ rí báyìí ó bá ṣe sọ̀rọ̀ sọ̀rọ̀tì jàmíyà náà lánàá ó yí àwọn èèyàn lórí púpọ̀ ẹ́ àti pàtó ka sọ̀rọ̀tì jàmíyà lórí kàtà òdu wa bẹ́ẹ̀ ni àti káka ń táwọn èèyàn gbọ́njú bá tí wọ́n mọ̀ rẹ pẹ́tẹ́ tẹ́lẹ̀ náà ni sọ̀rọ̀tì fàtì àdẹ̀sọ́kẹ́lẹ̀ yẹn ànábì tiẹ̀ mọ́ kò ká kò kọ́ wa rí kò tiẹ̀ sí ààrẹ ẹ̀sìn wa pàápàá àti máa ń sọ kọ́rọ̀ ẹ̀sìn sí àlọ́rọ̀ ẹ̀sìn àwa mùsùlùmí al-aslu fil ibada at-tawqif ìpìlẹ̀ pa afẹ́ ṣe kankan nínú ẹ̀sìn wa ká tó pè kan náà lẹ́sìn ọlọ́run àfikún lẹ́rìí tọ́lọ́run fi ní ká ṣe bẹ́ẹ̀ ẹ̀sìn sáàmù kì í ṣe tí èèyàn máa ń jókòó hùn èèyàn kì í rọ̀ àárọ̀ ẹ̀sìn mo gbọ́ mo mọ̀ ó yé ni mo mọ̀ tí mo lè ṣe ọ̀sìn ní ẹ̀sìn ni wọ́n nígbà tá a bá ṣàlọ́lá tá a wọ̀ bọ̀sẹ̀ ká tó ṣàlọ́lá ká tó àwa wọ ìbọ̀sẹ̀ nígbà tá a ṣàlọ́lá tán ó ní àwa fẹ́ ṣe mọ́sílẹ̀ wa fẹ́ kọ́ pa ìbọ̀sẹ̀ wa plus ó ní àtẹ́lẹ̀ ẹsẹ̀ ló yẹ ká máa kọ́ pa ó ní ṣùgbọ́n láti fi jẹ́ ká mọ̀ pé làákà ìkọlà fi darí ẹ̀sìn ìmọ̀ ni olófà tó fi jẹ́ pé orí rẹ̀ là ń fi ọwọ́ pa ẹ̀sẹ̀rẹ̀ ìtajà pẹ̀lú bàtọ̀làlẹ̀ àkìlù ká má padà dálẹ̀ wọnú ẹ̀sìn kó máa dẹ̀ ẹ̀sìn ní ìrúmọ́ wa lọ́wọ́ gbogbo ènìyàn tó bá kó àdádálẹ̀ wọnú ẹ̀sìn tó bá ṣe kò ní gbalájà tó dáná lọ́dọ̀ ọlọ́jọ́ gbọdọ̀ kí á mọ̀ ibi tọ́lọ̀ bá ló ti pé òun ní kò péye tó fi ń pọ̀ àmì ọlọ́run kò jẹ́ kó tó bá ṣe àgbọ́yẹ̀ sí yìí náà nílẹ̀ láwùjọ wa ọlọ́run bá paná ọ̀dẹ̀bọ̀rẹ́ fresh one oh fm